Hello everyone, welcome to Tony Talks. I hope you all are doing well and so let's get right into today's video and uh, thank you for all my subscribers and if you are new here, thank you and don't forget to hit on that um, subscribe button so that you will not miss out on our future videos. Thank you and please there no derogatory comments. Thank you. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. jẹ́ bákan ọlọ́run ò fẹ́ ọlọ́run lòdì sí agbéraga ọlọ́run lòdì sí agbéra ẹ má bínú o àgbọ́dọ̀ expose ara wa òru hmm, dẹ̀ mú díẹ̀ ọlọ́run ó máa ń dójú ti agbéraga ni in fact ìgbà tí ọmọbìnrin ń ṣe àwọn ṣáàtì wọ̀nyí àwọn kan dàbí pé wọn rí because comment bó ṣe ń wọlé nígbà tí mo post ṣáàtì yẹn àwọn pé so actually ṣe àwọn kan báyìí mo rẹni tó pè mí pé so ọmọ yẹn ṣerú kan báyìí fún ẹ mo ló ṣe fún mi ah, ìgbà wo ló ṣe mo ló ṣe òun náà rèé kì í ṣe pé bóyá mo wá post yẹn ó ní mo post yẹn fún ara ẹ̀lẹ́ ṣáà ń gbọ́ tó ń sọ̀rọ̀ kì í ṣe pé bóyá èmi ni mò ń sọ̀rọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé bìtírẹ́yà ni ẹ́ bìtírẹ́yà làwọn ọmọ yín bìtírẹ́yà làwọn ẹbí yín mọ̀lẹ́bí yín àti gbogbo ojúlùmọ̀ yín màá máa mú àwọn ṣáàtì tí ike ṣe fún mi lórí ọ̀rọ̀ tó jẹ́ wípé irọ́ ni gbogbo ẹ̀ màá máa mú wá fún yín mo wá fẹ́ analyze ṣáàtì tó ṣe ìmúdẹ̀ wá fẹ́ fún ní èsì ọ̀rọ̀ ẹ̀ lọ́sàn-án yìí bẹ́ẹ̀ ni torí pé wọ́n ní iyán ogún ọdún a máa jóni lọ́wọ́ fẹ́lifẹ́li wọ́n ní aṣọ sọ́nà ó ti gbàgbé ẹni kò ní gbàgbé. sista bọ́láńlé so many people ṣe ń rí ṣáàtì tó ṣe fún mi pé ah so ó wá ṣúrálì ṣe àdúrò kó tó tẹ́lẹ̀ e fún ẹ kí ló fi ṣe. star larry star ẹ ká sàn god bless you i love appreciate you god bless you you are welcome. àbí kò yé yín àwọn èèyàn ò fọkàn sí pé ọmọṣọmọ ah, ah, kí lè ṣe àwọn èèyàn sọ pé òtítọ́ yìí máa pọ̀ kẹ́ ah, èèyàn ṣe èèyàn fún ẹ ní one million ó dẹ̀ fìyà jẹ tẹ́lẹ̀ yìí tó bá ní kí n kàn pé bó ti rí wá bó ti rí rèé ihun tó wà nínú ẹ̀fọ́ àjèjè lọ ihun tó ọmọdé yìí ṣe sí mi kí n máa fojoojúmọ́ ṣe ṣáàtì fún kí n máa díráàgì ẹ̀wà láyò tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. ọláyíwọlá adébíyìnpé good afternoon sis good afternoon ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ kí n máa fojoojúmọ́ ṣe ṣáàtì fún kí n máa díráàgì ẹ̀ thank you sọpẹ́sọpẹ́ mọ́mí sọpẹ́sọpẹ́ thank you ma good afternoon ma ẹ káàsán mọ́mí god bless you kí ìfojú tí wọ́n máa ṣe ṣáàtì fún wà láìtàláì ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ kán má rò pé bẹ́ẹ̀ mo fẹ́ wá fi ṣe mo fẹ́ fi wá gba star tí mo fẹ́ fi ṣe mo ní pé kí n lo normal page tí ò ní star nínú because kò sígbà tí n bá ti rántí love you too larry star love you too kò sígbà tí mo bá ti rí ṣáàtì àwọn ṣáàtì tó ṣe fún mi tí òun wù mí kí n bu èpè lé ayé ẹ kí n ran kí n ran níṣẹ́ tí ò ní jẹ́ tí ò ní bọ̀ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ẹ̀yin èèyàn tí mo bá tí mo bá ń react àwọn kan ò kì í mọbi tọ́rọ̀ ti wá àwọn kan ò kì í mọbi ìdí ọ̀rọ̀ àwọn kan ò kì í mọbi tí ọmọbìnrin ti bẹ̀rẹ̀ lórí pé wọ́n rajà wọ́n rajà mi ò bu lábumú mi ò bu lábudí mi ò mi ò sọ̀rọ̀ ẹ̀ ire ire ni mò ń wá fọmọ burúkú yìí ọmọ rádaràda yìí tírú wa yìí tá bá wá ń dunnú lórí ayé ẹ̀ nísìn ní nǹkan tó padà gbẹ̀yìn ayé ẹ̀ torí pé kò lè kúrò mọ́ kò lè kúrò mọ́ bẹ́ẹ̀ ni ẹni tó jalè lẹ́ẹ̀kan ni tó wá dàrán borí aṣọ olè ló dàbóra dàbóra dàbóra dàbólẹ̀ pẹpẹ aṣọ olè ló dàbóra alakiti o alakiti joy alakiti o alakiti joy ewúrẹ́ ṣọkọ ewúrẹ́ àgùntàn ṣọkọ àgùntàn tòlótòló ṣọkọ àgbìyẹ ènìyàn lọ́kọ tèmi o ẹni ṣọlẹ lẹrẹ kan tó wá dàrán borí aṣọ olè ló dàbora dàbora dàbora dàbọlẹ pẹpẹ alakiti joy kìtìkìtì alakiti joy kò lè kúrò that's wanted wà láìtàláì olóòfẹ́ bá ti Tóyìn jẹ́ lójú ara ẹni ikékẹ́mi o rò pé o fẹ́ bá ti Tóyìn jẹ́ o rò pé àjùlọ tó dùn mí lọ yẹn o fẹ́ fi hàn mí. bẹ́ẹ̀ kẹ̀rẹ́ ò jù mí lọ àwa ìdẹ́ẹ̀dá tí ò kí ń fọ́ǹbù ni tí bá ní ten naira màá sọ fún yín pé mi ò ní one naira tí n bá ní one million màá sọ fún yín pé mi ò ní ten naira wọ́n ní alágbá tó ewúrẹ́ tó ṣe jẹ́jẹ́jẹ́jẹ́ ikú pa bèlè ń ta sí alágbá tó ń dọ̀rẹ̀ mọ́lẹ̀ gbì gbì gbì òun ni mo fọ̀rọ̀ lé ayé mi ṣe ẹni tó ń ṣiṣẹ́ Ah ah. ń gbowó oṣù ah, ah, ah, ìmọ̀ba náà níyàmí wọn á lámọ̀ òkété ìmọ̀ bá ló yẹ kó mọ̀ pé ìyá mi á mọ́ ọkọ mi ń ṣiṣẹ́ ìjọba ó ń gbowó oṣù ó yẹ kó mọ̀ pé ìmọ̀ bá ní ìyá ìdílé mi á mọ́ onílé àlàpà fẹ́ǹsì ilé mi lórí fẹ́ǹsì ilé mi fẹ́ǹsì ṣe mọ̀ pé tójò bá ń pa àsìkò jòdè ẹni àsìkò jòdè mo ń ṣe ṣáàtì yẹn tójò bá ti rọ̀ ara fẹ́ǹsì ilé á ṣe fẹ́ǹsì tó ara fẹ́ǹsì ilé ó máa green ara fẹ́ǹsì ilé omi traces omi yẹn ó máa mú òun lórí lásánlàsán tí wọ́n sọ pé mi gbélé ògiri àlàpà fẹ́ǹsì ilé mi tracy sí fẹ́ǹsì ilé mi mo kẹ̀yìn báyìí sí fẹ́ǹsì orí tracy sí fẹ́ǹsì mi nílé nílé mi ò mi ò mi ò ìwọ after tí wọ́n ṣe ìwà sí nàìjíríà ọ̀ṣọ́ mọ̀ pé wọ́n ń kọ́lé ṣé ó nílé rárá ni. ẹ ṣé wo nílé rárá in the first place nígbà táwa ti ń to búlọ̀kù lérí ara wa tèmi àti ọkọ mi ti ń to búlọ̀kù lérí ara wa a ìjọ àfimọ̀ pé àwa tá a jẹ́ ọmọ èkìtì tá a jọ ojúlówó ọmọ èkìtì tá a kì í ṣe ọmọ àlè tí wọ́n jẹ́ tí wọ́n pera ẹ lọ́mọ èkìtì tó jẹ́ ojúlówó ọmọ àlè ni ẹ kò sí ọmọ èkìtì kankan tó ń fọ́ǹbù kò sí ọmọ èkìtì kankan tó ń gbéraga bẹ́ẹ̀ ni ọlá tí òkun síbi àkì ń wá sí bàṣíà lẹ́kìtì ìta àtó àkì ń sọpá àtó bẹ́ẹ̀ ni ibi tá a bá mọ báyìí gẹ́lẹ́ la máa sọ. So àkín fi ọ̀rọ̀ ayé wa. Ọlárẹwájú Bólú, thank you. Olúwaṣèyí Bólú, thank you. God bless you and you too. God will continue to bless all of us. Kò yẹ ike. Ta nìyẹn o ẹjọ́ ta lẹni tó rí torí ẹ̀ burú. ẹ jẹ́ kí n wo nítọ̀hún ọmọlọlá ọlábísí arógun dádé èyà ó náà ni mo mọ <laughs> ẹ jẹ́ n ṣàwèrè sí blocking àwọn kan wà bẹ́ẹ̀ hmm. <laughs> thank you wọmi ṣọpẹ́ṣọpẹ́ thank you god bless you. <laughs> eh, ike ike kẹ́mi nígbà táwa yìí tá a ti ń ṣiṣẹ́ tá a ti ń ka owó tá a ti ń fọwọ́ ara wa ka owó o sì wà lábẹ́ ìyá ẹ o sì wà lábẹ́ ibi tán mú ẹ lẹ́rú sí social worker àbí social welfare àkọ́nọ́ná ti sìn yẹn o sì wà níbi tán ti gbà ẹ́ sìn nígbà táwa ti ń ṣiṣẹ́ tá a ti ń fọwọ́ ara wa ka owó. ike nígbà tí èmi kinní kékeré ti ń ka owó tí mo ti mọ̀ pé one thousand rẹ two thousand rẹ ó sì wà níbi tán ti ń sìn ẹ́ tán ti mú ẹ tán ti mú ẹ ṣọfà. tí wọ́n sọ fún mi pé ẹ máa gbọ́ ẹ jẹ́ wá ẹ jẹ́ ẹ jẹ́ wá máa play ṣáàtì wèrè. Ah. ìwọ ọmọ lẹ́lẹ̀ ó kéré nínú àwọn tó máa. ike èmi àti ìyálà ìyá ẹ̀ tó bí ẹ ìyá tó bí ẹ Adébísí èmi àti ẹ̀ ní sàwáwù Adébísí tó bímọ tí ò rí wò Adébísí tó bímọ tí ò tọ́ Adébísí tó bímọ táyé ọmọ ẹ̀ bàjẹ́ lójú ẹ̀ tọ́mọ ẹ̀ di wọ́ntẹ́dì lójú ayé ẹ̀ láìkú láìrùn láìsí ní sàárẹ̀ láìsí inú wòlẹ̀ èmi àti ẹ̀ sàwáwù ṣùgbọ́n tẹ̀mí fi bẹ́tà Adébísí ni pé èmi bí mi ọmọ ọ̀rọ̀ ọmọ tèmi wò. ike iye tí mo fi bẹ́tà yálà ìjà tó bí ẹ̀yà ẹ̀ tó bí ẹ̀yà Adébísí tí ọ̀rọ̀ tó bímọ táyé ọmọ ẹ̀ ń kú dànù lójú ẹ̀ tó fi tó fi òbò jóná lórí ayé ẹ̀ tó ṣòwò ṣọ́ọ̀tì lórí ayé ẹ̀ èmi àti ẹ̀ ní sàwáwù the only difference between me and your mother is èmi bí ọmọ mo rí ọmọ tèmi tọ́ èmi bí ọmọ mo rí ọmọ tèmi wò èmi dẹ̀ tún wá jẹ́ òbí gidi níwájú àwọn ìyá tèmi èmi ò kì í ṣe ọmọkọ́mọ mi ò kì í ṣàdójú ti ní ọmọ ayé ń kàwé mo bá wọn kàwé ayé ń ṣiṣẹ́ mo bá wọn ṣiṣẹ́ ìyá ẹ bí ẹ ò kàwé ò kéwú ò ṣiṣẹ́ jàgùdà orí Facebook ló ń jà jìbìtì orí ayélujára ló ń ṣe ayé gbogbo ń ṣiṣẹ́ wọ́n fọwọ́ wọn ṣiṣẹ́ wọ́n ń làágùn wọ́n ń rí owó ike ò ń ṣe orí burúkú ò ń ba orúkọ ìdílé yín jẹ́ ayé ẹ bàjẹ́ ayé ìyá tiẹ̀ gan bàjẹ́ lójú ẹ̀mí ẹ̀. ìyá ẹ ṣòwò ṣọ́ọ̀tì ìyá ẹ bímọ ó ṣọ́ọ̀tì. ìyá ẹ bí ọmọ ó ṣọ́ọ̀tì ìyá ẹ bí ọmọ ó pàdánù ó ṣòfò lórí ẹ. E torí tí ìyá yorùbá jẹ́ òfò lórí ẹ kò ní gbé ẹni lọ sílùú òyìnbó láti kékeré lọ́mọ ọdún méje kó wá padà end up padà wá sí nàìjíríà gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ẹ̀ tán wá sí nàìjíríà wọ́n wá ń ṣoríire ní nàìjíríà ni ìwọ wá sí nàìjíríà wá di wanted sórí pé ìyá ẹ ti fail lórí ẹ ike sórí how fail your mother is sórí pé tó bá sọ pé kán lọ kó lórí burúkú ìyàwó ní nàìjíríà lágbàáyé sórí pé ìyá ẹ ní kọ́kọ́ kọ́ mú síwájú ìyàtọ̀ tó wà láàrin èmi àti ìyá ẹ̀ nìyẹn tá a bá fẹ́ máa fi èèyàn wé èèyàn ike èmi àti ìyá ẹ wàá fi mí díwọ̀n ìyá tó bí ẹ lọ́mọ ìyẹn Adébísí tó bí ẹ tí ò rí ẹ tọ́ tó bí ẹ tí ò rí ẹ wò tó ṣòwò tó ṣọ́ọ̀tì tó pàdánù lórí ẹ. tó máa sọ̀rọ̀ sírú àwa ìwọ ọmọ lẹ́lẹ̀ tó jẹ́ pé tán bá gbé ẹ sórí bẹ́ẹ̀dì. ike ìwọ gan lòríjìnà ọmọ lẹ́lẹ̀ ìwọ gan ni wọ́n gbé sórí bẹ́ẹ̀dì tán tẹ́ ní fún ẹ tán tẹ́ ẹ gẹ́gẹ́gẹ́ tó jábọ́ ike <laughs> ṣé o i pé iná ogún ọdún a máa dóni lọ́wọ́ fẹlifẹli ṣé o rí bó ṣe wà yìí ọmọ àtirọ ni ẹ́ ẹ tó wọ bàtà kan tó bàtà kan lọ sóde wọn á wá dúwe fún àtìrò pé wọ ọmọ ẹ ó ń fi ẹsẹ̀ sí òun náà ṣe ń pìyẹ lọ́mọ àtìrò nké oríjìnà ọmọ lẹ́lẹ̀ òun nìwọ ìwọ ló lọ sílùú òyìnbó tó gbé ẹ bí ẹni gbé ọmọ gidi lọ sílùú òyìnbó tó padà fara ẹ wá bọ́ sínú padà sínú ẹ rẹ̀ bí ó wá wà nínú ẹ̀rẹ̀ lásán ó wá wà nínú wò ó tẹ́ni tó ń bọ́ta wọn ò wá bí aláya ẹ̀dá kó bọ́ta kó níwọ̀re kó rìn kó yan fanda bẹ́ẹ̀ ni a ṣe rìn wọn bí ẹ̀dá bẹ́ẹ̀ ike iye tí mo fi jù aláya ẹ̀ lọ nìyẹn àwọn nǹkan tí èmi fi ju ìyá ẹ̀ lọ mo fẹ́ ṣe analysis ẹ̀ fún ẹ lọ́sàn-án yìí iye tí mo fi ju ìyá tó ìwọ gan náà ìwọ tó pèrè ní abiyamọ tó pèrè ní obìnrin òbí ọmọ kan ṣoṣo ẹyọ kan tó ń dòlò báyìí òbí for the past three months now sí four months o ò fojú rí o o mọ̀ bí yóò kú bóyá ó rìn o o mọ̀ bó ṣe ń live o mọ̀ bó ṣe ń jẹ o mọ̀ bó ṣe ń mu o o mọ̀ bí tó wà o torí torí social media bá tiẹ̀ jẹ́ ojú kòkòrò social media ó wọ ayé ẹ láwa ayé ẹ bàjẹ́ níbi tó o ti sọ pé òun bá tèèyàn jẹ́ tiẹ̀ dẹ̀ ń bàjẹ́ lójú ayé tiẹ̀. téèyàn bá ti fìkà kan ṣe ọmọ ènìyàn á fi kan ṣera ẹ̀. in tó bá ṣe ló máa gbà in tó ṣe tó ń ṣe láyé èèyàn tó ń fi ayé àwọn ènìyàn tó fi ń polúkúrúmuṣu tó ń gbógun ti àwọn èèyàn ogun ló dé báyìí báyìí ó yá come out and explain to us. And you are telling us, you are framing it for us that all is well. Okay? You are telling us, you are, you are, you are letting us to feel as if all is well with you. Of which you are crying inside you because you are a failure. I picked you up from ike take i picked you up ó ní picked up ọ̀ràn ta ló jábọ́ láàrin èmi àti between me and you between me and you ike ta ló jábọ́ láàrin èmi àti ẹ̀ ta ni wọ́n gbé sórí ẹni tó jábọ́ láàrin èmi àti ẹ̀ ta ló jábọ́ ta ló fail as a woman ta ló fail as a parent ta ló fail as a daughter lọ́wọ́ àwọn parents who failed you failed ìwọ ló wà nílẹ̀ ẹlẹ́ báyìí ìwọ ló dẹran lẹ́lẹ̀ ẹ téèyàn bá ti èèyàn kì í kánjú lábẹ́ gbígbóná kánjú lábẹ́ gbígbóná ajoni láwọn ajoni ní gbogbo ẹnu ọbẹ̀ gbígbóná tí wàá kánjú lá òun ló dún ẹ ní gbogbo ẹnu yìí ọbẹ̀ tí wọ́n kánjú lá tó kánjú kán lá tó ò tiẹ̀ má ìbò yóò tutù àbò gbóná tó o gbéṣẹ́ lójijì òun ló bú ẹ ní gbogbo àwọn yìí o ò lè gbé mi ìsẹ́nu mọ́ nínú ẹ ìyí tó gbéṣẹ́nu tó bú ẹ láwọn ògbà kó gbé mi ìsẹ́nu ẹ n tó ń pè lẹ́ni tó ní ìjákulẹ̀ nìyẹn o fail o jábọ́ o fọ́ yẹ̀kẹ̀yẹ̀kẹ̀ o fọ́ kutukutu o wá ní you picked me ṣó gbàgbé kó sọ pé òun mi níṣẹ́ o so why how come did you now pick me ike ìwọ tó olóòrán mi níṣẹ́ tó olóòbẹ̀ mi níṣẹ́ tó olóòrán mi ní pé kí n máa bú àwọn èèyàn how come did you now pick me oore wo ni mo ṣe é tó fi pick me. oore wo ni mo ṣe é tó fi pick me. kí ni ọmọ oko ebi nà tó ń gbé ní ẹlẹ́ àlàpà kí ló ṣe oore wo ló ṣe ẹ́ tó fi mú tó fi píìkì ẹ̀ oore wo ni mo ṣe ẹ́ ike tó fi píìkì mi because you said o ò rán mi níṣẹ́ o ó padà sọ ní last start ẹ yìí o. on the ground I washed you I cleaned you I. jọ ike you picked me you wash me I want you to wash yourself now because don't forget You picked me. You washed me. Now, you picked me up. Now, you are now on the ground now. Oh yeah, stand up now and wash yourself and pick yourself up and pick you yourself up by yourself. Now, pick yourself up now and wash yourself, okay? You know you wash me you know you pick me up because ìwọ ló ń bọ́ mi láti kékeré láti gbà tíyá mi ti bí mi ìwọ ló tọ́ mi nílé ìwé ìwọ ló gbà mí síṣẹ́ ìjọba so and as much as you do that for me now do What are you waiting for? up, Ike. Pick yourself up. Why are you not picking yourself up now? Because you are in mud. Emi tí ẹ wà nínú ilẹ̀ ẹlẹ̀ lèmi wà. Ilẹ̀ ẹlẹ̀ nọ́mà ilẹ̀ lèmi wà. Bọ̀ ìwọ wà nínú ẹrẹ̀ báyìí ni. Inú ẹrẹ̀ inú agbami ìdọ̀tí ló wà báyìí. Ó yá dìde kó fọ ara ẹ mọ́. Kó pick ara ẹ up. Ike o ti La la ẹ̀ tó ròkè ilẹ̀ ló wá sí wípé ọlọ́run jù ẹ lọ ni ọlọ́run jẹ́ wà jùlọ hàn ẹ́ ni ọlọ́run fira ẹ pé ọlọ́run jẹ́ kó mọ̀ pé òun gan ni ọlọ́run èèyà <laughs> wọ́n flag wa o ẹ bá wa tẹ love and like ẹ mọ́ dúró wọ́n flag wa seriously ẹ mọ́ type love love love love love ẹ máa sọ fún Facebook pé this is original content this is educative chat. made you who you are today gbogbo ẹ̀ náà máa gbọ́ lórí voice message yìí mhm. ó lọ́jọ́ tó pè mí tó tọrọ ten thousand lọ́wọ́ mi tí mo sọ pé kí wọ́n. báwo ni mo ṣe ní nọ́mbà yìí since you did not ask me to do anything for you when i called you why did you pick my call torí ò rán mi níṣẹ́ ìwọ tó rán mi níṣẹ́ ìwọ tó rán mi níṣẹ́ ike mo wá ń béèrè owó lọ́wọ́ ẹ̀ owó kí ni mo mọ̀ ń béèrè lọ́wọ́ ẹ̀ iṣẹ́ wo ni mo ṣe sí ẹ lọ́wọ́ tí mo fi ń béèrè owó lọ́wọ́ ẹ̀ ike torí o sọ pé ò rán mi níṣẹ́ ní òpin ṣáàtì yẹ yìí ni o olóòrán mi níṣẹ́ rárá ó kàn pick me up ni mo wá ń pè ẹ́ mo wá ń béèrè ten thousand naira lọ́wọ́ ẹ iṣẹ́ kí ni mo ṣe fún ẹ tí wọ́n fẹ́ san ten thousand naira fún mi iṣẹ́ kí ni mo ṣe fún ẹ tẹ̀mí fi ń béèrè ten thousand naira lọ́wọ́ ẹ̀ ike at least ó yẹ kó lè wá explain ibẹ̀ yẹn náà you are a good analy analy analyzer you can analyze chart very well so iṣẹ́ wo god wo ni mo ní láti máa béèrè ten thousand lọ́wọ́ ẹ nígbà tí mi ò ṣiṣẹ́ kankan fún ẹ god wo ni mo ní tí mo lè fi wá ṣe ṣáàtì pé òkè o tún máa fi pè é lórí fóònù pé mo ní di ten thousand naira iṣẹ́ wo ló gbérọ mi tó fẹ́ sanwó ẹ̀ torí you said you did not send me any message. ọ̀gán wà nínú àwọn tó máa lọ wá kọ́kọ́ lọ hold on náà. No? lọ́dún sùúrù náà. that shows apọ̀ nínú àwọn tó rán níṣẹ́ ẹdẹ ike that is the mistake of my own part pé ìwọ ọmọ àlè ọmọ ìran kí ìran mi níṣẹ́ mo dẹ̀ ń o Emi ò sọ pé mo ṣe dáadáa láàrin yẹn o nǹkan tí ò dáa ni mo ṣe o tí mo dẹ̀ bára mi wisi o tí mo dẹ̀ ṣe ń bára mi wisi sí dọ̀la di ojúmọ́ ọ̀la mo ṣe ń mi wisi. for the fact that èmi tiẹ̀ kọ́ máa kọ́ sí ẹranko bíi tiẹ̀ olórí burúkú ṣọ̀pọ̀ kéku awọ́yé má ṣe rere ọmọkọ́mọ ọmọ adójú ti ní ọmọ ìyá tí wọn gbọ́dọ̀ rírú èmi àti ẹ pọ̀ láyé tí ò yẹ káwọn èèyàn mọ̀ pé mo kàn tiẹ̀ mọ tó ń jọ ẹ́ tán tí ò yẹ káwọn mọ̀ pé mo mọ̀ ẹ́ rí. that shows pé àpọ̀ yín tó fi lè mọ́ ọmọ ẹ sọ pé kí n lọ dúró pé àwọn pé kí n sì lọ dúró ná that shows pé àpọ̀ lẹ́nu ẹ̀ tó ń rán níṣẹ́ flagging team wà ń bẹ̀ speaker wà ń bẹ̀ àwọn àwọn tó máa lọ tó máa ń lọ inbox àwọn èèyàn àwọn four one nine wọ́n pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sí group ẹ that shows we are many in your group tó ń roníṣẹ́ so nígbà tẹ́mi tọrọ ten thousand lọ́wọ́ ẹ you ask me to go and wait. ten thousand naira yẹn kò tí ì kàn ìwà àkọ̀rọ̀jẹ elébi nà onídọ̀tí. ike. <laughs> ta ni atọrọ jẹ láàrin èmi àti ẹ o ò níṣẹ́ o ò lábọ̀ o ò kọ́ṣẹ́ o ò o ò kàwé wọ́n pa láàárọ̀ o mọṣù ká the only thing you know how to do best on this Facebook is to destroy people's life is to tarnish people's image and start begging for money tán bá ní tó bá pè mí ní atọrọ jẹ ọwọ́ ẹ ni mo ti kọ́ iṣẹ́ mo wá mọṣẹ́ jù ẹ lọ ni atọrọjẹ gidi nọ́mbà wọn atọrọjẹ ìwọ ni ẹ iṣẹ́ tó fi lé mi lọ́wọ́ òun ni mò ń ṣe nígbà yẹn tí mo wá kọ̀ láti ṣe ní ìsìn ó fi lé mi lọ́wọ́ nígbà yẹn mo wá refuse láti ṣe báyìí ìwọ lo lórí atọrọjẹ jù ike ò lápá ò lówó ò ní kankan Oh, ò lè ṣe ṣáàtì two hours kó má tọrọ owó for for one hour To ba se ṣe ṣáàtì two hours wàá fi one hour wàá fi tọrọ owó. ike ìwọ gangan lórí burúkú àtọrọjẹ ìwọ ló ń tọrọjẹ ní Facebook lori ló lórí àtọrọjẹ ìwọ ló níṣẹ́ gidi lápá olóhùn taṣọ ó ti ti ṣọ́ọ̀bù sí how many months ló ti ti ṣọ́ọ̀bù ike. Okay? To ti ti ṣọ́ọ̀bù pé ẹ wá show. o ó ti tó how many months ṣọ́ọ̀bù tèmi ò mà tí ì tì kẹ́ mo mà ṣì ń ta ẹja mi lọ ẹjọ́ ẹ̀yin èèyàn mi má gbàgbé o ẹja o ẹja wà èmi tó ń pè ní atọrọjẹ èyí tó ń pè ní ebi ìnà mo mà ṣì ń tẹja mi lọ mi ò mà tí ì fijọ́ kankan ti ṣọ́ọ̀bù mi mo mà ti ń pa ẹran mo mà ṣì ń pa ẹran mo mà ṣì ń yan mo mà ṣe ń fọ̀gbìn mi mà ti yé fọ̀gbìn ìwọ tó jẹ́ pé olórí burúkú gidi ni ẹ́ tó jẹ́ pé bẹ́gà ni ẹ́ lẹ́yìn kó toro, tọrọ kó o tún dóko nìkan ló tún mọ̀ mọ́ o ò níṣẹ́ lápá o ò mọ̀wé tó bá ní kán pé olóòdò Facebook wa ìwọ number nọ́mbà one lẹ́yìn kó o fẹ̀yìn sọ̀rọ̀ àwọn òyìnbó to tó kọ́ ní ni UK To ba ti sọ̀mọ́ bá tó o mọ̀ ń bẹ̀ tán ìyókù dòṣì mo máa fi wọ̀nyí sẹ́yìn o ìwọ ọmọ UK tó ń pe ògiri àlàpà tó tí ọkọ ẹlẹ́nu ìwọ yìí ìwọ ọmọ UK tó ń pe ògiri àlàpà tí ọkọ ẹlẹ́nu níwọ. <laughs> ọmọ UK ológiri àlàpà. ìgbà tí mo kọ́kọ́ pick olórí burúkú ẹ̀ ọ̀pù mm. èmi mọ ọdún lẹ́tọ̀ ń gbé ṣé kí n bẹ́ẹ̀ kó bí picture àti fídíò gbogbo ẹ̀ síta. bá ń kó síta mo ní ìdí ẹ̀. inú ilé àlàpà báyìí ni ṣe gbọ́ ó nínú ilé àlàpà ó tún fi akọ pé inú ilé àlàpà ìtẹ́ fi mọ̀ wípé ọmọ lẹ́lẹ̀ ọmọ òórùn onídọ̀tí àwọn ghetto àwọn àárín ghetto ní UK ibẹ̀ ló gbé àárín àwọn ọmọ ọ̀ta UK ibẹ̀ ló gbé òkè tí ò gbé àárín àwọn ọmọ olóríire tó wà ní UK òkè tí ò gbé àárín àwọn ènìyàn pàtàkì tó wà ní UK àárín àwọn olórí burúkú tó wà ní UK àwọn ọmọ jàgbà àwọn olè àwọn olè alákọ̀ọ́máṣiṣẹ́ àárín wọn ló gbé ẹ wọ ọmọ olóyìnbó tó ń pe ògiri àlàpà ọmọ olóyìnbó dá orúkọ ògiri àlàpà ọmọ tó ń gbé lọ for seven years thank you oh, i'm sorry alálùbáríkà èjè i'm sorry ọmọ tí wọ́n gbé lọ sílùú òyìnbó ní seven years of age ọmọ mi gan yorùbá ò ní dá lẹ́nu ẹ̀ mọ́ à ní yorùbá ẹnu ẹ̀ gan kàtàkàtà báyìí láṣìírí níta ẹ̀ fi mọ̀ wípé i'm not sure pé òkété lọ sí uk ní seven years it's likely kó òkété kọ́kọ́ gba libya lọ gẹ́gẹ́ bí àwọn ará ilé ẹ̀ ṣe kọ́kọ́ gba libya lọ ó likely kí ó kọ́kọ́ gba libya lọ kó gbabẹ̀ lọ sí umar kó cross kó ṣe ìgbàbẹ̀ wọlé i'm not hundred percent sure pé òkété lọ sí uk direct ní age seven. because ara wọn náà tó dẹ̀ ń gba Libya tó ń gba Oman tó ń gba bẹ̀ cross tí wọ́n á dẹ̀ jẹ́ ọmọ dáadáa tí wọ́n á dẹ̀ wùwà dáadáa tí wọ́n á àṣìvù tí wọ́n á dẹ̀ wùwà ọmọ gidi Yorùbá ẹni wọn gan òní ń dá mọ́rán mọ́ àní ọmọ olórí burúkú lọ́mọ eléyìí eléyìí eléyìí ó pẹ́ tó ti ń parọ́ ó parọ́ kú. ó lọ́jọ́ kan tó lórí burúkú ẹ̀ ń ṣe show láwọn ìgbà tó fẹ́ wọlé sí mi lára hmm. tí kámẹ́rà ẹ̀ tó turn around gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ ọmọbìnrin. sórí kámẹ́rà tó turn kiri alàgbà yẹn èmi ni mo ṣi ni mo ní jù sí mi jù sí ẹ ilé tó rí yẹn èmi fún ara mi ni mo ní mi ò rẹ́ǹtì ẹ̀ ike sórí gbà tí kámẹ́rà tọ̀nù yẹn mọ́tò méjì ló wà nínú kọ́ńpáàdì ilé ògiri àlàpà yẹn tèmi kan tọkọ mi kan nígbà tí kámẹ́rà tọ́nà around yẹn fẹ́ǹsì fẹ́ǹsì ilé ògiri àlàpà yẹn ló ń wò yẹn èmi rówó ṣe fẹ́ǹsì sílé ń gbà yẹn mo sì lè lọ mú ẹ lọ bẹ o ó sì wà bẹ́ẹ̀ o èmi rówó ṣe fẹ́ǹsì sílé ògiri alápàyín. mo rí owó ṣe fẹ́ẹ̀sì sí ilé ògiri alápà tí wọ́n ń pè lógiri alápà ilé ara mi ni mi ò rẹ́ǹtì ẹ̀ ara àwọn nǹkan tí mo fi jù ẹ́ lọ nìyẹn ọlá tí òkun ṣe bí èmi ò kí ń wá sí bàṣíà owó tí ò sí lọ́wọ́ mi mi ò kí n sọ pé ó wà lọ́wọ́ mi èmi ò kí n ṣe ni tá fún ní ọ̀rẹ́ ta sàtá ni wọ́n fún ní two million according to way you used to do in tó dàjà owó àti jòbó. ó ló ń pa mí lọ́jọ́ sí yẹn ó ti ń pa ìwọ gan báyìí nínú àjàlẹ̀ tó wà in tó mẹ́bi pa mí nígbà yẹn tí mo wá bá ẹ yẹn ó ti dé báyìí báyìí o ó ń pa ẹ yẹn ebi tó ń sunkún ẹ yẹn ebi tí dààmú e dé báyìí yẹn ebi ò ló ń pa ẹ báyìí o ẹ ọ̀rọ̀ ń ti wá yé sìn èmi lebi ń pa lọ́jọ́ kìíní àná tẹ̀mí ò dẹ̀ parọ́ pé ebi ò pa mí <laughs> ebi de sì ti ebi ò tí ì pa mí o torí mi ẹ̀ ń fún yẹ mi mọ wúwo ebi. mo ṣe ń pa mí o ẹjọ ẹ̀yin èèyàn Tóyìn ebi ń pa Tóyìn o torí nǹkan wọn Nàìjíríà iṣu ilé kan is fifteen thousand naira iṣu ilé kan márùn tọ́lọ́tọ́lọ́ báyìí fifteen thousand naira ni so ebi ń pa mí o gàrí ike ọ̀dà gàrí is seven five ebi ń pa mí o bag rice is eighty thousand naira ebi tí ì pa mí sẹ́ẹ̀ ẹ̀wà is one hundred and thirty thousand per bag ebi ń pa mí ẹ gbà pé ebi ń pa mí o èmi ò sọ pé mo ti yó o torí ẹ̀yin fáǹsì mi ẹ̀yin aláàánú mi o ẹ̀yin aláàánú mi o gẹ́gẹ́ bí àwọn tó ń ta bra àwọn ìyá aláàánú ìyá wa alálùbáríkà gẹ́gẹ́ bí jòbòtúlà ebi ń pa mí o ebi burúkú tó ló ń pa ìyá adébísí lọ́jọ́ sí òun ló wá ń pa ẹ́ nísìn ike láàárín èmi àtẹ̀ṣẹ́bi ò pa ẹ́ ṣé ò ti mọ nǹkan tó ń pè lébi báyìí ṣé o mọ̀ pé kò sí nǹkan kan ẹ jẹ́ o mọ̀ pé mo kàn tẹ gbọ́ kan ṣe fún mínísítà ẹ fún wa ní star ẹjọ ẹ ráǹdì ẹ ọ̀pù ah, olóńdùn wa wà láìtàláì kò sí ní tó ń dùn wá ń bẹ̀ torí pé as usual ní tó wáyé ẹ wá ṣe nìyẹn o ò wáyé wá fọwọ́ ṣiṣẹ́ kó o lówó o ò wáyé wá ṣiṣẹ́ fúnra rẹ̀ kó o làágùn kó mọ owó kó o ẹ̀ e orí olórí ni orí tútù ẹsẹ̀ orí tútù orí gbígbẹ òun ló ń pèsè fún wọ àwọn ni wọ́n ń fún ẹ wọ́n lógún lógún star ẹ fún wa ní star ẹ fún wa ní star ṣé o rí pé mo wá ṣe ṣáàtì báyìí lórí péjì mi tí ò ní star ni mo ti wá ṣe ṣáàtì because I know my shirt is going to hot, and I will make measure of that your star you were crying for tí n bá fẹ́ ṣe wo fóònù wo sórí sórí mo ṣètò ní tí n bá fẹ́ ṣe ṣáàtì lórí péjì mi tó ní star máa ṣe full data ṣùgbọ́n because I want you to be to know that ọwọ́ èèyàn kì í tàn yàn jẹ́ ìta bá ṣiṣẹ́ fún òní pẹ́ lọ́wọ́ ẹni ìta bá jìyà fún òní pẹ́ lọ́wọ́ ẹni bẹ́ẹ̀ ni òun ni mo ṣe wá sórí péjì tí ò ní star tí mo ṣe wá tẹ̀ sí ojú yàrá ìyá ẹ̀ ike ìwọ ní star tó ń fún ẹ ń dùn àwa kí ló ń dùn wá ń bẹ̀ ṣé star tó máa padà kójú àdẹ́dọ̀ dìde mo jọjọ́ tí mo gba star fourteen thousand naira ẹjọ́ ṣé yẹn ni màá dúró fún odidi oṣù kan tí mi ní ṣiṣẹ́ ọ̀nàdà tó òfin ní gbégbá bára tó òfin ní jalè ọ̀nàdà tó òfin ní bàtẹ̀ èèyàn jẹ́ kó tó mẹ́ẹ̀kì ẹ̀ torí the only hope tó fi mẹ́ẹ̀kì ẹ̀ náà ni kó bàtẹ̀ èèyàn jẹ́ ọjọ́ tó o bá ti bàtẹ̀ èèyàn jẹ́ lórí Facebook you can't make it people will not give you star anytime tó bá ti wá bàtà yéèyàn jẹ́ ni star ẹ̀ máa ń pọ̀ tó ń pa thirteen thousand star bọ̀ ìwọ wá ṣe educative star bóyá wàá réyàn kan fún ẹ ní one thousand star because wọ́n ti rí ẹ gẹ́gẹ́ bí abániláyé jẹ́ ọ̀dọ̀ ẹni wọ́n ti ń wo ìbàjẹ́ àwọn ènìyàn òun ló ṣe ń sọ wípé star ń dun àwa kan star ò dun anybody lórí ìkànnì yìí star tán fún ẹ nobody cares about the star What we are telling you is stop your evil hearts. Yinka Keredolu, <laughs> what we are telling you is stop your evil hearts. Gawala lápọ̀ o ó yọ kó dá mi lákaná. Ìkà, ìbàyànjẹ́, ìbátẹnìyànjẹ́, ìdúkọ̀ ọkọ̀ mọ̀yàn ó gbà fún in tó fi gba star nìyẹn wá ṣe normal start tí àwọn everybody ń ṣe tí wọn ò búyàn tí wọn bá tèèyàn jẹ wá ni bóyá wàá rí a single star so who is now jealous of the star they are giving you you are only running your mouth anyhow because you don't even know what to say again o ti ṣubú o ti lulẹ̀ ayé ẹ ti bàjẹ́ gbogbo orúkọ tó wá gádà tó fi ìbà lórúkọ jẹ́ àwọn gada jo gbogbo fíìmù tó fi bà lórúkọ jẹ́ tó fi ní jọ ọ láàrin ìṣẹ́jú kan lòdì wanted orúkọ ẹ wá bàjẹ́ ju tàwọn tó fẹ́ bàjẹ́ lọ. orúkọ àwọn tó orúkọ tiẹ̀ gan bàjẹ́ ju ti àwọn tó fẹ́ bàjẹ́ lọ. You wanted to bring Toyin Ogangan down who is now down. You want to stop my business. You don't want me to sell African food again. You want to destroy me. Who close shop? Ìwọ ló close shop well kò yẹ kí wọ́n ṣe ṣáàtì nírú bíi kò yẹ kí ṣe ṣáàtì ní ṣọ́ọ̀bù gan torí èyí ni a fẹ́ ṣe cleaning of the shop carry arrange ká tún kó àwọn ọjà fresh wọlé síbẹ̀ but because I want you to know that this shop still remains you close your shop I open mine mine is still functioning your own is down if you if you continue destroying people then anytime you stop destroying people they will start destroying you. That is philosophy of life. Ojo tó bá ti dẹ́kun ati bàyàn jẹ́, ọjọ́ náà ni wọ́n á bà ẹ́ jẹ́ kanlẹ̀. Gbogbo ọgbọ́n tó dá láti bà orúkọ Tóyìn Ìdúrógọ̀gọ̀ jẹ́, jọ orúkọ ta ló bàjẹ́ ń sìn, orúkọ tiẹ̀ ni ìwọ sọ wípé èmi apànìyàn jọ ta ló bá padà dé apànìyàn you you proclaim it to me and it happens to you. Iwo ro sí èmi ìwọ ló ṣẹlẹ̀ sí mo sọ fún ẹ ike mo ní ẹrù tó bá ti lè rù tó tí ò ní wọ̀ ẹ́ lọ́rùn ni kò pè mọ́ mi. ẹrù tó bá ti lè dá nìkan gbé òun ni kò dì ní ìsọfún ẹ mo sọ fún ẹ mo sọ fún ẹ dáadáa mo sọ fún ẹ nítorí pé èmi ò kì í ṣe ọmọ àlè nítorí pé mo fi ọwọ́ mi pe ẹlẹ́dàá mi báyìí pé ẹlẹ́dàá mi ò ń gbọ́ o tí mi ò bá ti ra ẹran àwọn pípù yìí tí mi ò bá ti ṣe ẹran wọn tí mi ò bá ti ṣe nǹkan wọn ní dáadáa tí mo bá ti di anything wọn àbí mo fi mo kàn fi ẹnu wọn tẹnu báyìí mo tẹ̀sí ẹ̀ kí ike kó ṣe nǹkan tó ṣe kó mu jẹ ṣùgbọ́n tó bá ṣe bẹ́ẹ̀ ṣiṣẹ́ ṣiṣẹ́ kó bá ẹ àṣàṣe kó bá ẹ èdè kó bá ẹ ṣé kò bá ẹ ó bá ẹ ìwọ ń pè mí ní apànìyàn apànìyàn wá wá padà wá di. ó wá dẹni tó wà nínú abẹ́ yàrá tó ò lè bọ́ta o ò lè kọjá sí ìlú ẹ níbi tó ti wá ibi gan ò gbà ẹ́ ilé ò gbà ẹ́ ọ̀nà ò gbà òun ló ṣe wé àárà gbà ẹ́.